بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام وين حاسم كنت أسواج أنه صريح السنة الإمام الطبري رحمه الله تعالى ibi tí ọjọ́rọ̀ tí àfàwí gbẹ̀yìn ní adé lórí àtàhìrú min takwili ahadin ma lam yaqulhu ìsọ́nilára nípa pé a gbọ́dọ̀ sọ pé nìkan sọ ohun tí ò sọ kódà àfáà fi òdìkejì àdúrà lé àkídà àtàwọn nìyí ó àdéhùkà àwọn nìyí ó nípa gbogbo àwọn nǹkan táwọn èèyàn ń ṣe àríyànjiyàn lé lórí tí ó sì yẹ kí wọ́n jiyàn lé lórí ẹni ọba lọ wí nǹkan míì yàtọ̀ sí ohun táwọn wí yìí tọ̀ wọ́n ti sọ ohun tí wọ́n fẹ́ kọ́ láwọn bó ṣe fún nínú ìbínú rẹ̀ àtìyá rẹ̀ kọ́ńtún má jẹun níyà. kọ́lá Abu Ja'fari. وذلك وذلك ما حدثنا أبو عويمة حدثنا المهاوي عن إسماعيل بن عياش الشمسي عن الحقلبة بن مسلم الخطعمي عن أيوب بن من جيل بشير الآن هذا سامي العجلي عن شفي شفي bọ́nù máa tọ́ yín al-Asbahi ẹ bá fẹ́ kà ẹ sì máa wò ó lẹ́nlẹ́ ó sì máa lọ ó sì máa gbóhùn sókè wọn náà ti sọ aláwọn sọlá àlọ sọlá ń sọlá yìí pé. wọ́n ti máa kà ó sì máa gbóhùn sókè ọ̀bá ti ní gbóhùn sókè máa kà fún mi orí bẹ́ẹ̀ mi ṣe ń sọ̀rọ̀ ní sì tún ọ̀rá ń sọ bí ṣe ń sọ yìí ó ní <laughs> àwọn mẹ́rin kan bẹ́ẹ̀ èyí pé wọ́n yu'dhuna ahla an-nar wọ́n kó sùtà báwọn ẹni iná aláàmà bihi min al-adha lórí ohun tí ń bẹ pẹ̀lú wọn nù sùtà. nǹkan kúta ló ń kà ó wọ́n ní yas'awna bayna al-hamimi ní bẹ́ẹ̀ bí ló ń sọ himami ikú ní sìnjẹ́bẹ́. يسعون بين الحميم والجحيم وما ساري láàrin omi gbóná àti iná jahim. Ah, inú rẹ̀ yìí ń lọ́ra o wọ́n máa pariwo àlùwá ẹgbẹ́ pọ̀tòbóòrè àti àdánù. ó lè wá yàrá ẹni náà wọ́n máa sọ fúnra wọn ẹ̀kúrò àlùmọ́rí bá kò lè bá ọ̀rí tí wọ́n máa sọ. wọ́n bí wọ́n bá lọ àbùlà kí ló fà wọn nìyí náà wọ́n azáwó náà wọ́n kó sùtà bá wa àdámọ́ bì náà mílẹ̀ àdá lórí sùtà wà lára wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Wọ́n ní máa kà máa jẹ́ òṣèkí ní kò sáàyè àfáà ó ní ọ̀rọ̀ jòló ọkùnrin kan wà nù ọ́ mọ́gìlágùn àléhì táàbù tó ń bí ń jámọ́rin àwọn ó ti mọ àpótí kan àpótí ìwà ògùn náà làpótí yẹn máa jẹ́. èèyàn kan sì tún wà pé ẹjọ́ rọ àmọ́ àhò ìfún tiẹ̀ tí ó máa fà á káàkiri báyìí ọwọ́ stọọpù tọba ti parẹ́ yọ pẹ tọba ti fẹ́ kà fún mi ó sì parẹ́ mọ wá ń lé wọn káwọn yẹn ti ń gbọ́ wá pọ kò é ṣe á máa pò fún ló ń bẹ o wọ̀ọ́rọ̀ jòló ń yẹ sí ìlú fún òkò ìhán wọ́dàmá àtẹni tó ṣe wípé òun tiẹ̀ ẹnu rẹ̀ ọ́ máa sẹ̀ fún pé ìhò ètútù àtẹ̀jẹ̀. ọ̀rọ̀ jòló ń ẹlòmíì sì tún bẹ tó ṣe yí pé ẹ̀rin ara rẹ̀ ni wọ́n máa jẹ. Ah, ó ní yóò máa sọ fẹ́ni tó jẹ́ alákòóso rẹ̀ pé. ó ní yóò máa sọ yí pé kí ló ṣẹlẹ̀ sẹ́ni tó jìnnà yẹn. kọ́dé ara ná ó ti kó sùtá bá wa àlámọ́ bì náà mí nílẹ̀ àzà lórí ìsúta tó ń bẹ lára wa tẹ́lẹ̀. ẹ̀rù tí wọ́n máa sọ jáde ní pé ẹ̀rẹ́ ni tó jìnà táwí yẹn ó ń tọ̀ ń jáde láyé wọ́n fi ọ̀nù kì í ó dẹ̀ ti wà lọ́rùn ẹ̀ àmọ́ àlọ́ náà dúkìá àwọn èèyàn tó jẹ gbèsè rẹ̀ tí ò dá padà fún ẹ̀ tó ẹlẹ́tọ̀ọ́ ẹ̀rí kejì tó ń wọ́ ìfún ti káàkiri wọ́n máa sọ fún yàrá yìí pé mọ́ bá lò ó ti yọ àlìfọ́ làmúdánù. wọ́n ní mọ́ bá lò lè àbọ̀ ádù kí ló sẹ́ni tó jìnnà yẹn kọ́dí áádáná kì í ṣe kọ́dí áádáná wọ́n ti kí ó yàn jẹ́ nìyẹn kọ́dí áádáná áádá yóò ó ó ti kó sùtà bá wa ara mọ̀ bí náà nínú ẹ̀dá lórí ohun tí ń bẹ pẹ̀lú wa náà sùtà tẹ́lẹ̀. àkúlù ilẹ̀ làbà àjà káàmà aláàrin bá ní àsọ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ ní ìgbéra lọ́wọ́ sí ìlú. ó fi hàn wípé eléyìí ní bẹ lọ́dọ̀ tí yín nìyẹn inú ìwé yìí àfọ́ ọlọ́run bá ń gbé tíra wa ọlọ́run yá ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n gbà àáfàá sọ òdodo pé kọ́lá fọ̀ọ́gá kẹrẹkẹrẹ àmán àkọ́tọ̀ mi nì àáfàá ni ó wí ọ̀rọ̀ kan ṣùgbọ́n òun ò ti jábọ́ lọ́dọ̀ òun ṣùgbọ́n mo rí pé èyí tí àáfàá ni ń ka yìí òun fẹ́ sọ wípé òun rí ó ní fọ́yẹ̀ kúlù ńbẹ lọ́dọ̀ tí ń bẹ ọlọ́wà wí ọ̀rọ̀ kan mọ àfáà yẹn ti rí wọn rí káfá yẹn ti ń kà ṣùgbọ́n kò sí níbi ìtọ́lọ́ tó ní ó ní ọwọ́ á sọ pé ìnàlẹ̀ abúádà ni o ẹni tó jìnnà ni kánà láyò baálé kìí bìkítà àbí ẹjọ́ àwọn àwọn èèyàn náà pọ̀ nǹkan àbí òní tó ń kà lọ ṣé kí ẹ ti kọ́ wá fọ́ ọ̀rọ̀ jù ló yẹjọ́ rẹ̀ hàn ó ní ìmẹ̀lẹ̀ abúádà ní káàrin láyò balẹ̀ tèébì kíta kí ní àṣọ balẹ̀ bá olùmí níhò nítorí kí n sí lára káyà sí lòhò kò ní fọ. Àlùkọ́lù fúhù ọ̀yẹ́ hání wọ́dà máa. Ilé wa rẹ̀ ń من الأذى kí ló ṣẹlẹ̀ sẹ́ni tó jìnnà ẹ̀mí tó kó sùtá bá wa sùtá ó ti kó sùtá bá wa pẹ̀lú sùtá ti ń bẹ lára wa tẹ́lẹ̀. فيستلذها كما يستلذ الرفق ó ní nílẹ̀ abọ́ àdáni o ẹni tó jìnnà ti ń kó sùtá bá yín fẹ́ rí ni hálà yàndúró ìlàkó lè kẹ́lìmọ̀ tí ń bídà àti o ní máa ń wo gbogbo gbólóhùn bídà tàbí hasin tó burú ẹ̀yẹ sẹ́lẹ̀t bòhà bí a gbádùn rẹ̀ àmọ́ ẹ̀yẹ sẹ́lẹ̀tù àrọ́kátà bí yẹn ti máa ń gbádùn ìbálòpọ̀ ni ó ti gbádùn rẹ̀. láhùnmọ̀ wò ẹ wá lẹ́yìn tí ń ara rẹ̀ wọ́n tún sọ fún yẹn náà báyìí pé. wọ́n dé áza náà ẹ wọ́n máa sọ pé ẹni ó jìnà ẹ̀mí ẹni ó jìnà ẹ̀mí kí ló ṣe tó kó sùtà bá wa lórí sùtà tí ń bẹ lára wa tẹ́lẹ̀. kàkà kó ka ọ bìnnàmí mọ̀tì nígbà ńlọ wa sọ pé bìnnàmí mọ̀tì ń ọ̀sọ́ di nẹ́ka sọ bìnnàmí mọ̀tì ẹni tó jìnà yẹn ń gbófòfó káàkiri wọ̀yà kulu lòkó mọ̀nàmásí ń sì ń jẹun àwọn èèyàn. so hadith yìí lè asaf ó jẹ́ hadith tí ọlẹ̀ ṣùgbọ́n ọgbẹ́ ni ló ń gbẹ níbi ká sọ́ra fún abẹ́ ó sọ wa lára ọ̀rọ̀ hàtà wa àtọ́jú méjèèjì náà ní mẹ́mẹ́ ọ̀rọ̀ hàtà wa kó nínú wa búburú ó sì tún gbẹni lóhùn gbẹ lórí ìwà rere ọpọ́sìtì àwọn kẹta àkàálẹ̀ yìí ní ìwà rere ààrẹ ti tẹ̀tì ọpọ́sìtì àwọn kẹta àkà yìí òun ní ìwà rere ìwà bíburú tó sọ wà lára kó mbẹ òun ni pé ìwọ oníwà gbọ́dọ̀ wà lọ́rùn wa táwa lọ sí bẹ́ẹ̀ kú dágbé oníwà lọ àkọ́kọ́ ní ìwà bíburú tó sọ wà lára nìyẹn ìwà búburú kejì òun ni pé ìtọ̀ wa ká kíyèsí o wọ́n má dà sí ṣòkòtò wa o ká sì máa fọ́nú nínú ìwà búburú òun ni ká sọ ohun tá a máa fi ṣe wa gbọ́ ọjọ́ ọ̀rọ̀ dáadáa ẹ̀kọ́ kan náà àfẹ́ ẹlẹ́kọ̀ọ́ náà sọ pé mo sábà àkàsó àǹkọ́ bí èhìn kẹlá mi etí ìgbọ́rọ̀ rẹ sọ kúrò níbi ọ̀rọ̀ bíburú. حسب اللسان عن النطق به كتب سصاه ومدي سصفا إنك عند استماع القبيح تريوني طلب سني تكتب وكبر شريك لقائله فانتبه wọ́n padà bẹ́ni tí ń sọ yẹn kẹgbẹ́ tọ́lọ́ lè tiẹ̀ máa wò ó pé bóò ni ó ti máa sọ̀rọ̀ ọkọ tiẹ̀ tí ó máa bú ọkọ rẹ̀ tí mi ò ní sọ tèmi tí mi náà wí tèmi náà dé ọ̀gá ọkọ mi àdídí pọ̀ wọ́n wá padà bá kẹ́gbẹ́ ẹni tí ń sọ̀sọ̀ kó sọ̀rọ̀ fàǹtẹ́rì tó ní bẹ́ẹ̀ kọ́ dájú o tó bá kan náà nínú nǹkan tó tún sọ alára ọ̀dọ̀ fòfó àdàtì sàlàyé òfòfó fúnpa nípa òun náà ní nàkìló lìkàlámì bẹ́ẹ̀ náà lè sìn ní lílì ìfúsáàdì bẹ́ẹ̀ náà rùmà ní ẹgbẹ́ ọ̀rọ̀ láàrin ẹni méjì láti lè fi bàárín wọn jẹ́ ẹ̀rí kódà ẹ̀rí káwọn ọ̀yà wa gan àwọn náà máa ń dá kìtàn gbà tí wọ́n lè lọ fọ́fọ́ onílé gbà ládàá tó báyìí pé wọ́n wí débẹ̀ wọ́n dá kẹ́kọ̀ọ́ bá dà because àwọn náà tún fi sábò kù sábò yẹn tẹ̀bí ọ̀rọ̀ tó ní kàlá ìrògbò náà ẹ̀ṣẹ̀ ńlá lòun náà pẹ̀lú àwọn àwọn àwọn kan tó ṣe pé àìsàn mi táwọn gbé lọ òkè láwọn kan lẹ́sẹ̀ ńlá lábẹ́ láwọn mi sọ pé sábù lè má jẹ́sẹ̀ ńlá ó lè wà ní àwọn ńlá mọ̀ nítorí ọ̀rọ̀ táwọn sọ̀rọ̀ àti àwọn tó sì báàbò ní mùsùlùmí fi sọ̀sọ̀ ọkọ̀ kíkà lọ kó fọ̀rọ̀ ìpè fẹ́sìkọ́ ń gbóná fẹ́sìkọ́ ṣùgbọ́n àìsàn mi nínú àwọn kan tó tí wọ́n bú rẹ mọ́ àwọn kan ni wọ́n bú rẹ mọ́ nǹkan so sọ inú àwọn eh, um, ìsọ́nira um, àmì tìlápì kàbáyèrè kìtàbù kẹ́bíyà kàbáyèrè táwa ń sọ pé eh, méje eh, sẹ́wọ́ntì lọ́wọ́ àánú tọ́jẹ́tì ìmáàmù Buhari àwọn sì kọ́ báyà ní ọwọ́ seven hundred ó sì ń sẹ́yìn náà ni ọ ọláì kìtàbù kẹ́bíyà kìtàbù kẹ́bíyà ìgbéná ẹ̀ lè fi ilé ìnìkọ́ àwọn èèyàn láwùjọ gbà ara rẹ̀ yọ kalẹ̀ díẹ̀ o láwọn tọ́lọ́mù bá fẹ́ lò ní gbèrò dáadáa pẹ̀lú wọn. sọ fófó kà sọ̀rọ̀ àfọ̀ ọ̀rọ̀ lágbára lọ àgùn sọ lọ́pọ̀lọpọ̀ wọ ọ̀rọ̀ jà sàṣì lọ. àṣàṣì ó lè má ti ṣiṣẹ́ olófófó iṣẹ́ rẹ̀ ó ti dáhùn kíra sọ àṣọra fófófó sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá tẹ̀ ẹ́ di pẹ́ẹ́nì bá ń sọ létí yẹn má ṣe jẹ́ zákàlá ọ̀fẹ́ rọ̀ fún bẹ́ẹ̀ wọ́n lè jẹ́ kọ́ lọ́wọ́ fẹ́ wọ́n fún un wọ́n á máa sọ ọ́pọ́sìtì nǹkan yẹn ni ìgbà ah, ẹni tó wá ń sọ yìí ah, ó dá sí mi táyọ̀ ogun tó ń sọ yìí ó wá ti ṣe kó má ta ìsọ̀rọ̀ òun ni ìyẹn fi lè wà lálàáfíà àwọn èèyàn kàn máa rí àwọn orí tójú èèyàn ń dán ara èèyàn tutù wọn mọ̀ pé èèyàn gbò fófó láàyè rẹ̀ torí ẹlòmíì ó kíyàn láàárọ̀ ọba dúró lẹ́kọ̀ọ́ ní kíyàn wọn tọ́lá wọn ti wá sọ̀rọ̀ fún un àwọn làwọn ìwọ́n ní bíi sọ̀rọ̀ gbọ́yìn kì í ní ìbàjẹ́ kí wọn náà gbọ́yìn kì í sí wọn bá ti pinlẹ̀ rẹ̀ látẹ̀tùrú kò yóò ká mọ̀ ò níjọ́ parí ẹ̀dùn anyway so ní nǹkan míì tó tún bá wá ká gbogbo àwọn eléyàn ti jẹrẹ ní ẹ̀bá ní orí yẹn fẹ́ ṣe láyé mbọ̀ lẹ́yìn ti fẹ́ ráyè sí bẹ́ẹ̀ já wá ọ̀rọ̀ gidi mi sọ ẹ̀rí pé kò ní <laughs> àwọn ará ilé mi náà wà ń bẹ́ẹ̀ ní ọgbà kí ẹja àti ẹgbọrọ lọbọ kọ wa báyọ ní ìdí ẹfẹ gbọ àìfẹ gbọ torí kò wúlò fún wa òun lójú wa fi ń dàn lára fi máa ń kalẹ̀ torí kàráyè gbọ. sọ nípa bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀rí mi tá a fà fi ń bá kéde ká sọ àwọn èèyàn lára ohun téèyàn bá sọ ká má sọ pé èèyàn sọ ọ ohun téèyàn bá ti wí ká má ti ṣe èèyàn pọ̀ sọ ọ̀hún náà ni àdásánà kàládùn náà. بن أسلم عن النذر بن الشميل بن حرشة أبو موسى بن عقبة عن عمر بن عبد الله الأنصاري حديث يقول في تيتانيو أبي درداء عن رسول الله صلى الله عليه وسلم متباك عجنا بما ليس فيه ليعيبه حبسه الله في جهنم حتى يأتي bẹ̀nẹ̀fàwì máa bọ́ọ̀là sí ihe ó ní máa ń zàkárà mọ́ra à ẹni ọba mú ìrántí ọmọ nìyẹn kan wá ìmọ̀ aláìsà fi ihe ohun tí ò ṣe lọ́sọ̀kọ́ ṣe lé ẹ̀yìn dàwó láti lè fi láì fi rẹ̀ ni o àbúrò àfọlọ́ òfin jahannama o ọlọ́run bẹ́ẹ̀ sì máa dè mọ́lẹ̀ sínú náà jahannama àtàyà tí a bínà fáàbì máa kọ́ ọ́là fi hì tí ó fi wá tí ó wàá sàmúsẹ̀ ń tọ́ sọ ń pa rẹ̀ yẹn tí nǹkan yóò fi ṣe ó sì lè rí ṣe. oní ń ṣe sìnà kò sì ṣe sìnà lọ́ọ́ bàjẹ́ oní ń parọ́ kò parọ́ nínú ẹja nẹ́mọ̀ àwọn òde mọ́lẹ̀ sí títí yóò fi wá sàmúsẹ̀ kínní nìlára rẹ̀ pé mo tó ní sìn ẹ́yájú ó ṣe kárí nítorí àwọn òṣìṣẹ́ ọmọ ìpẹ́ kò lè ṣe é ṣe gbogbo àwọn kò ṣeé ṣe kan ní ìtumọ̀ rẹ̀ náà ni pé ọmọ àwa nù yà òkúrò náà lẹni tí ọ̀la là tó lóun lálà ìgbà ọ̀rọ̀ rẹ̀ ò le rárá wọ́n kàn sọ fún ni pé ọ̀ka bàbá méjì ta ní kókó dáhùn pé ṣe kékeré tó bá jẹ́ sí ńlá kọ̀ọ̀bá tẹ̀ ò tó bò lòun fi àrí ṣe ọ̀ka bàbá méjì ọ̀ya sọ méjèèjì kan láì lè sọ agolo ni o kókó òun ni kò ta wọn ò sì ní fún lókù kíkà yóò fi lè ìsọ̀nà àmì àkìdà rẹ́rìn ṣẹ̀yìn àràtà ìlú nítorí pé kò rí olóhùn rí fẹ́ dèèyàn pàtàkì láwùjọ lálàsẹ kan mo lálàá rẹ̀ kàrún lónìí yìí ó mú gàrà yìí wá ọlọ́lá kò fún mi bàjẹ́ àti sàn ìyá sọ pé ah, nínú ní bàbàjá jì ń ká akẹ́jọ́ ń ṣiṣẹ́ rè ah, ọkọ̀ tẹ̀lé ṣeéṣe tẹ̀lé ṣeéṣe kọjá sí pé òun gan lẹ́nìyàn ṣe yóò ṣe ń jọ́ ní kò lè rí ṣe nígbà tí èsì pọ̀ ṣe kì ṣe sẹ́rẹ̀ gbogbo eléyìí láti sọ ní lára àwọn téèyàn bá sọ ká má sọ kọ sọ àwọn èèyàn kàn lè ra wọn ní ah, bẹ́ẹ̀ yìí náà lẹ sọ pé afla ọ̀dà bí yàrá ọmọdé òtún òtún sọ wá. wọn ò lè rí wọn kẹ pàtàrí mátàrí pé àwọn ma ìjẹ máa ní kíní yọ̀dá kíní yọ̀dá mi. láti ìgbà tá a ti dé òun là á ti lọ afúlá ṣé ẹni tó ní nǹkan ọ̀dà ṣé máa ń lọ ó rẹ̀ ní ṣé máa ń lọ bí afúlá ó sì ní ọ̀dà yà aláàtẹ̀kọ̀ lọ. kódà rẹ ló bí báyìí wà láàyè ọjọ́ ló yà ní kò òun náà wà yọ àtàkọ bẹ́ẹ̀ ọlọrin yìí tí ń bẹ lára rẹ ni náà ló ń báàlù tó kó sínú kàrá tó náà ẹ̀ẹ́dẹ́n ẹ̀rọ àwọn afáwọn mi ni wọ́n ní ọ̀dà gbogbo wọ́n ní ọ̀dà wọn ní wọ́n ní kò mọ̀ ọ̀dà ṣé lọ kó mọ́ gbà mọ́lé èmi tí máa jẹ́jà bàtà ẹ̀rí ìgbà títí rà ti lọ kó mọ́ àlọ́ bí áfíà. wọ́n bá sọ fún mi pé ẹ lọ mú ọ́díò kan wá torí àjọ mo ti dé báyìí tí wọ́n bá ṣe ha ó ṣàjèrè nítorí wàhálà àwọn nìkan nítorí kéèyàn lè gbọ́ nítorí afẹ́ wí déètì bá ti fẹ́ bẹ̀rẹ̀ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ báyìí lè sọ fún ọ pé ebi náà ní lọ́dọ̀ hmm. kíra ò lọ sọ páńkọ àǹkà tàbí débẹ̀ ẹ bá rí adúrú wọn gbọ́ ẹ kẹ kàn dé mọ àwọn èèyàn ọ̀sán náà lè dára lé mi wá aṣọ lánàá àwọn ọmọ orí fi wá sọ pé ẹni sọ́ọ̀sì èsì dandan mo mú kí mo tọ́ bá jódodo ẹ̀sìn ká sọ sọ́rọ̀ ẹ̀yẹ ni àbí sẹ́ ìwọ ni. أصله الأصل الجلباب الدناء أو الإجنان هذه عمانة علمية هذه سقطوا من بعض الصوصي قلني ó ní ìdájọ́ mi ó sì ní nǹkan ní ìbátan gbé sí ọ̀rọ̀ rẹ̀ nípa ọ̀rọ̀ yọ sí ìwàlá. àwọn ọmọ yìí nìyí hálì ìdùnnú tí wọ́n ṣe ìdùnnú kàmọ́ wàsọ́fàhù ẹ̀ṣáríà gẹ́gẹ́ bí sẹ́rí àti sàlàyé. àwọn sàdísì ó mú sálámọ́tà yẹn wọ́n sọ nípa ìjìlìbáàbù ìpè ìjìlìbáàbù táàbí sọ̀lá àsàlámbá káyàfà tó bá ibi tí máa ń dé nù ojúgun báyìí ni máa ń dé. ọba adébà tó sọ yìí pé sọ fáwọn ìyàwó rẹ̀ àwọn obìnrin yòdùnínà àlè ìhìn nàmì ìjàlábì bìhìn الإدمان تبع له شرح حديث وحديث نوع بسنة أبي داود رحمه الله هل حديث يمني حديث أم سلمة حديث بولي يوسف فاتوم الإمام طبعا جاكو يودي له أسابات معه ẹni pé kò sọ̀rọ̀ sọ́ọ̀sì bí àbí ńlẹ́lẹ́ kò sọ̀rọ̀ sọ́ọ̀sì bẹ́ẹ̀ o kébì wa torí pé àwọn ọmọ ń gbẹ́sẹ̀ kejì lọ yá sọ́ọ̀sì sí. wọ́n bá ń lọ báyẹn tí wọ́n máa ń hàn ó fi òkú ti sọ ọlọ́run ọ̀fẹ́ kẹsẹ̀ yẹn fún un.

ojúgun la sọ yìí ń dé tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ni pé tó bá dójúgun yìí tán èèyàn ṣẹ̀ wá wọn ìgbọ́n kan ẹ lọ́ mọ ọmọ kan wá ní ọmọ ilé kéwu yín tó wọn ìgbọ́n kan láta ẹ̀yin ò mọ̀ àti fẹ́wọ̀n ọmọ kan àwọn èèyàn tí wọ́n wọ́n ń jò lórí àwọn èèyàn inú sá àwọn èèyàn sì ń bú wọn nítorí àwọn eégún àwọn eégún kìlómítà fáìfù wọn lọ ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ anísọ̀rọ̀ ìdájọ́ ìjọba àgùdóge nípa kéèyàn ó bọ́ọ̀dù kan ní àwọn ah, ṣàlà àwọn ìyàwó eléyìí kí ló ń lọ yìí ah, ah, ẹ̀rọ gbogbo ẹ̀ fi ń kan tó ń ro kan aláì jìlìbáàbù yàtàjẹ́ ìlà jìlìbáàbù jìlìbáàbù ni ó tún níbi jìlìbáàbù ni wọ́n gba tó tọ́pọ̀lọpọ̀ yín mọ̀ kí bó ṣe jẹ́ bíláàkì tó ó tún níbi kan púpọ̀ tó da bíláàkì ní ìbò. àwọn ń bẹ wọn lóògbé ká ká sọ bá wọlé kódà èyí ni òní rántí béèrè sọ́ọ̀tì ìtàwé yìí aṣọ tuntun ìkólẹ̀ ẹ̀ka ẹ̀ níbo lẹ́sìn lẹ́sìn lè sọ́ọ̀tì wọn. ẹ̀fọ́ fò ti dé èlò sàlẹ́bí sọ̀rọ̀ àṣàlásì kọ̀rẹ́sì yẹn làwọn ọmọdé yìí wọ̀ káàkiri kó ló jápa kàn án. gbọ́ládé òun lọ̀rọ̀ pé ìfọ́nilára ń tẹ̀yàn bá sọ tẹ̀yàn má lè yẹn wí ìdínà làwa sọ̀rọ̀ ń parẹ̀ èyí ṣe irú wẹ́rẹ́wẹ́rẹ́ táwọn bá ti gbẹ̀. oní muhammadu awfi tọ́ ميزة في أبو مغيرة عبد القدوس بن حجاج هنا في صفوان بن عمرو يسقي راشد بن سعد عشان طلعنا بن جبير والنفير ولا دي في ولد أنس بن مالك رضي الله عنه أنا جيت لهم صفير رسول الله صلى الله عليه وسلم لما عود لي مريت بقوم لهم أظفار من نحاس يخمشون صدورهم ẹ̀rí Anas Malik radiyallahu anhu wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sọ̀lá àṣọlá sọ pé nígbà tí wọ́n gbé mi fò sókè mọ̀rọ́ tòbí kọ́ omi mọ̀ kọjá lọ́kọ̀ àwọn ìjọ kan tó ṣe pé làwọn àgbà wọ́n lè kánná kan sọ̀bọ̀lọ̀sọ̀bọ̀lọ̀ nínú house kò jẹ́ ní bẹ́ẹ̀ kánná ní láti mọ́ kí ní kòkó orin ni òun lè kánná ẹ̀ta yàtúmí ṣúrùnà ojú àhún wọn á fi ń fa ojú ara wọn ya báyìí wọn fi ń fọra wọn lójú àwọn ọ̀tẹ̀rẹ̀ yẹn wọn fi wọ gbá yàrá wọn báyìí wọn fi wọ gbá yàrá wọn ẹ mọ̀ pé bíi tí nǹkan lè dùn yẹn ju àyà ni ẹ àwọn àwọn oògùn ìjásókòjì wọn lọ àwọn oṣù gbẹrẹ fún yẹn láyà àbẹ̀dẹ̀ tẹ fún yẹn fẹ́ ṣe àṣìjáàmù sáyà èèyàn máa súnra kìdí ẹ̀ o ẹtikẹ́tì rẹ̀ sọ fi pé ṣíkùn wà ní ọ̀rọ̀ sòdó òròyìn ibi tí èèyàn máa ti ní fílì jù iwájú báyìí àyà àtẹ̀yìn kódà àwọn lè máa yà yẹn ní nǹkan lọ́wọ́ kó má dún yẹn púpọ̀ tọ́lọ́wọ́ yẹn ń ṣiṣẹ́ káàkiri tẹ̀ tẹ́lẹ̀ irin tó gbóná irin tó tutù ẹ̀dá nílé àwọn máa ń wà jẹ́jẹ́ ara wọn ìgbèbí tí yẹn ti lè ní fílì jù nìyẹn ó lè fún àwọn tí ọ̀sẹ̀ sàkà ń lò ní iwájú wọn àti bí ìlú olò àtẹ̀gbẹ́ ẹ̀ẹ́dì bí ìbá àtọkùnrin náà olómìnir náà lè ẹ̀kọ́ ọdún orí òní ti lílà tó nípa bí àwọn ènìyàn máa fi ìkẹrẹ onírin kíní kòkó orí ni wọ́n máa fi họra wọn gbáyà fọkúntùmí àhùlá jìbìrì wọ́n wá nílẹ̀ jìbìrì àwọn òde kọ́lá àhùlá hìlẹ́bí náà lùhùmọ̀ náà ó yẹ kọ́ máa wọ́n lè kó sínú pàṣínálítì wọn ó bá a jẹ́ wọ́n lè ní ọ̀tọ́jú ìyàwó sí ìyàwó lọ fẹjọ́ sùn àná. níjẹ́ kó wá tẹ nìkan lára wọn bá lọ́ọ́ bá a fa pé afá wọ́n lè tọ́jú ìyàwó yìí wọ́n sọ ọmú latifa náà sàálẹ̀ ẹ ti ẹjẹ lánàá bẹ́ẹ̀ ni ráìsì àtẹwà ni lọ́sàn-án àná ń kọ́ ọ̀kà ni àbí ìyẹn làgùn ní alẹ́ àná ń kọ́ kí ló sì wá lé omi tì ń bẹ́ ń lé àtẹ́yìn ènìyàn bá mi ẹ má bínú àfọ ẹ má bínú bọ́ ọ̀daràn ní àwọn èèyàn ọkọ̀ bá pẹ́sínátì rẹ̀ jẹ́ wọn ò sì mọ̀ díẹ̀ وني علي بن سهل الرملي وني أخافي الوالد بن مسلم على عثمان بن أبي العاص لا تدابي أمامة الباهلي رضي الله عنه هنا سبايك حتى رسول الله bàkí àlùkọ́rù kàdà wọn lànà sọlá sọlá sọlá sí bàkí àlùkọ́rù kàdà ọlọ síbẹ̀ alakọ̀bọ̀rẹ́ ìdí fẹ̀rì jẹ́ ìdí wọn lọ wá dó síbi sàárè méjì sàárè méjì fẹ̀rì jẹ́ ìdí ṣé ọ̀rọ̀ ọ̀rọ̀ ni bóyá yé fẹ́ kú jẹ ní àsámọ́ ó lè jẹ bẹ́ẹ̀ tàbí kó sì já sí kó dáwọn ènìyàn mọ̀ tọ́wá ní àdàfáńtúhù ní fúlàní wọ́n fúlàní ká síbi ìlẹ̀sìn lágbájá lọ́kùnrin àti lóbìnrin sí alukọ́lá fúlàní wọ́n fúlàní àbí lágbájá méjì ọ̀pọ̀ àgbọ̀n náà ya Rasulullah àwọn èrò jíjọ bẹ́ẹ̀ níbi tá a sún sí ni wọ́n kì í dà ìlànà ìlànà yòdòrọ́bù ó ní sẹ́rẹ́ ní tí wọ́n sin bí wọ́n ti dájú kò tí wọ́n ń lù báyìí tó mọ̀ kọ́ọ̀lá ọwọ́ tó wá sọ báyìí pé ìdíyẹ́ dé wọ́n fi ní sẹ́ni ìrìn àníbí mẹ́lọ rẹ̀ búra. làkọ̀ dórí bá bọ́ọ̀lù bẹ́tà mọ́ kìyàmí ni wọ́n ti lò ní lùlù kan tó yẹ pé orí kìkan ò sẹ́kùn lára rẹ̀ ìlàm kọ́tà gbogbo ẹ̀ sọ̀rọ̀ fà sọ̀rọ̀ kàkà ń sẹ̀mí ààrẹ kàláyé kú o kódà wọ́n ti wọ́n ti lò ó àbí ó ti pariwo láriwo kẹ́kọ́ yẹ pé sẹ̀mí ààrẹ kàláyé kú gbogbo ẹ̀dá ọlọ́run lọ́gbọ́n ilẹ̀ sàkàlẹ̀ ìmìnàlì genuine ins àfàwọn méjì àlùjọ náà ti yẹn ní ọ̀gbọ́n wàlọ́wùlà tẹ̀mọ̀rí ìjọ fi kolóbi kó tí ì bá ṣe àìbalẹ̀ ọkàn ẹ̀ yóò máa ṣẹlẹ̀ sí yín ọ̀tàzà yóòdòkùn kìlìkìlì àti bẹ́ẹ̀ sì máa lé sínú ọ̀rọ̀ tẹ́ máa pariwo káàkiri tẹ́ máa wí oríṣiríṣi lọ́sẹ̀ mi tún máa àsùnmáwò inú tún gbọ́nu sàárè yìí máa jẹ gbọ́ ẹni ọ̀bá gbọ́ ìmọ̀ nǹkan kọ́kàn yín ó pọ̀ tó kúkúrú rù yanni tẹmúríjì máràjì àìbalẹ̀ ọkàn nǹkan kọ́ ṣẹlẹ̀ sí ilẹ̀ fẹ́ kẹ́ tún lé sí lọ́rọ̀ tẹ́ máa lọ sọ̀rọ̀ káàkiri pé ha àbàgbọ́ nǹkan àbàgbọ́ nǹkan ẹ̀yin náà ọ̀bá gbọ́ ohun tí gbọ́ ثم قال خلاص الآن يضرب هذا أي ما تتندو إلينا بأيو عن الناس ما بيلي هنا، وما تصل أي شيء والذي أخوتي جاتهم بيسرع أدنى والذي بيدي نفسي من البلدات يعني والذي نفسي بيدي نفسه ساجو يدي ما تتحو جماع mo fẹ́ ní sẹ́mi máa níbi ìbílẹ̀ lọ́wọ́ rẹ̀ búra kò sí wáwò lọ́dọ̀ tèmi làkọ̀dé tó rúbà bá rúbà náà bàkìyà náà ọdún wọ́n ti lò ní lílò kan ẹ̀rẹ́ bórí kẹta ọ̀sọ́kùn lára ìlà pátá àfi kò ti pé dànù wọ́n lakọ̀ ti tẹ̀tẹ̀ yàrá ọgbọ̀gbọ̀ náírà iná ti fò jáde nínú sàárè rẹ̀ ọ̀tán sẹ̀mí àtàlùkọ́lá ipa ó dẹ̀ ti pariwo kan fẹ́ gbogbo ẹ̀dá lọ́gbọ́ ìlà sàkọ́lé ìnìyàn àlùjẹ́ níwájú àfàwọn méjì nínú àlùjọ náà ti yà ní ọgbà wọ́n tún yọ ya dànù ni wọ́n máa kàkà kú kà mọ́ wàláwùlà tẹ̀mùrí john kìí ṣe tẹ̀mùrí jù wọ́n bá sọ pé tẹ̀mùrí jù ó ti sọ mùdọ́rìn mùdọ́rìn lọ sọ́ di ìlú mọ́ńdà ló sì wà mí báyìí mọ́rúrájà yóò mọ́rúrí jù tẹ̀mùrí jẹ́ ìwọ náà sáà ti ń ké orí ẹ̀jẹ̀ wàláwùlà tẹ̀mùrí john ná ikú ló bì tí ì bá ṣe àìbalẹ̀ tí sọ́kùnrin ni wọ́n ẹ sì ń lé sí lọ́rọ̀ tẹ́ máa lé sí lọ́rọ̀ tẹ́ máa sọ̀rọ̀ lásẹ̀ ní kó má àtìmọ́ gbàdágàn fi lọ lọ́rọ̀ yà rọ̀ sọ́dọ̀ máa zà bò fún wa wọ́n béèrè pé òjìṣẹ́ ọlọ́run kí lẹ́sẹ̀ táwọn ènìyàn dá ọ̀la àmọ́ fòlẹ̀ àánú kọlẹ̀ orí lágbájá ń tẹ̀ fàyín náà ló kàn án láì tẹ́bẹ̀rẹ̀ òmìnira báwò òun èyí mọ́ nínú tọ́ ń tẹ̀ wọ́n àmọ́ fòlẹ̀ àánú ọ̀fòlẹ̀ àná tó ń àmọ́ kó obìnrin ló kọ́ máa ń lára kí wọ́n máa sọ fúnfún ni wọ́n fi ń pè wọ́n ní gbé borùn gbégbélé ẹni wọn sábà rí gbé fìlà gbé borùn gbégbélé tọ́lá àwọn obìnrin ni máa ń sọ̀fọ̀ fojú fa ìnáwó kàánà yà àkọlò lọ fún man nas òun máa ń jẹrin àwọn èèyàn ọ̀rọ̀ ẹ̀yìn ọkọ mọ̀ sáwọn obìnrin lára ẹni tí wọn lè kojú báyìí wọn sì bu tí wọn bá ti rí lọ oní muhammad bin yazid rafa'i lórí ọ̀rọ̀ yìí àti mufudayl bákan náà muhammad bin allah al bin amir abubakar bin anjashi jami'a gbogbo látọ̀dọ̀ amash látọ̀dọ̀ sa'id bin abdullahi látọ̀dọ̀ abi barza al-aslami radiyallahu anhu olùjíṣẹ́ ọlọ́run sọ láàlú sílẹ̀ sọ fún ẹ pé bèlísà nìyí ó ní mo pẹ́ ní tó ṣe pé mẹ́ni ẹ̀mẹ̀nà bèlísà nìyí ẹni táwọn rẹ̀ nígbàgbọ́ ọ̀làmùyẹ́dẹ̀ kó lè ìmọ̀nù pálíbà hù ìmọ̀nù sì kó sọ́kàn rẹ̀ láàbù ìdáàbò má kà níta ẹni tí ń dákú lọ báyìí mọ́ má pariwo sókè dáadáa ó má pariwo báyìí níjọba ti lè pariwo ọ̀gbọ́dọ̀ ká mọ́ لا تغتاب المسلمين أمي الصلاة مسلمي لن يمعوا ولا تتبعوا عوراتهم تسي ما تليوهم وكاكي مو كما صلبوا مو عوراتهم ṣé tàtàbá àní lẹ mọ tàtàbá àní lẹ mọ. mọ́kà ní kàánì ti ń dákú dáyàn mọ́ fàínàhù mọ̀nì tẹ̀bẹ̀ àwòrán tí èmi wí jẹ́jẹ́ bí ìsinmi yẹn ẹni tó bá tẹ̀lé ìhòòhò àwọn mùsùlùmí tí ń sálẹ̀ bú wọn káàkiri tẹ́tàbá àlọ́hù àwòrán tẹ̀hù ọlọ́run ọ̀tọ̀ fàyọ̀hù tẹ̀ náà ọlọ́run tún ní àṣírí òun náà. ومن تتبع عورته أن طلم بواته لبودي يفضأه في بيته كلا يوسس إنه ليره يدجت إنه ليره إليني قريب كلا والحمد لله وحده وكان الفراغ منه في يوم الأربعاء جالا بلا فراغ قريبا نيجاك جلانوس محرم نبال أنو نياو آه، آه، كني نيو سنة أربعة وثمانين وألف وانت عفنا تنين ايت فاتي أبي ايت آه، صفر وان تاوزن ومعنى وان تاوزن بس وان تاوزن ايت او فور ايت او فور اه عديت بفور eighty four lè وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا دائما إلى يوم الدين آمين آمين آمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك